alhamdulillahi rabbil alamin fama salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa mawalahun bi ahisani ila yaumidin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó sọ wa láti jọ́ ẹ̀ tí ó sọ wa di ọjọ́ tòní ọ̀nà ni ọba tí a dọ́ọ̀pẹ́ fún abẹ́ ọlọ́run rú orí báyìí kọ́lọ́ méjì kí ó gbẹ̀yìn inú sẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa ní àtàrí dáadáa ọlọ́run wa sì wá ní ọmọ àdìjẹ́ náà kí ó jẹ́ kí àtúbọ̀tán wa kí ó já sí dáadáa ní ọ̀làlìkẹ́ ọmọ òní tí a mọ̀ sí ọjọ́ kejìdínní ọjọ́ kẹtàdínní ọgbọ̀n nínú oṣù Ramadan ètò yín ètò wahudan wabusoro òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ báyìí ká jẹ́ ẹni tí ó gbìyànjú kí a farabalẹ̀ ká mú òwe kí a mú bẹ́rù sí ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe pàkíyèsí wa ní ìjó ni tó lọ́mẹ̀ yẹn la ní pẹ̀tọ́ káwọn èèyàn gbìyànjú ká mú bẹ́rù ká mú òwe sẹ́gbẹ̀ẹ́ ká fi lè bá a kọ ìbéèrè lásán pé à èyí kọjá pé kẹ́kọ̀ọ́ béèrè lásán nígbà kéèyàn jẹ́ ẹni tí ó gbìyànjú kó mú báírò kọ́ máa kọ àwọn kọ̀wáyírù ṣẹ̀ríyà nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ ń sọ ni torí pé ilé ẹ̀kọ́ agbami ńlá ni àkànfojú pé táìmù yẹn kéré ni wípé àǹfààní táwọn ṣe ń bíbẹ̀ kò kéré wípé ká mọ̀ sọ́ba àmọ́ ká mọ̀ ní káwọn èèyàn múwèé àti bẹ́ẹ̀rò kan fi máa kọ àwọn àǹfààní sílẹ̀ lẹ́yìn náà kan tó lè kọ ìbéèrè àjẹpẹ́ tó kọ́lọ́ba san ẹni tó pa á lákèsí ní ẹ̀sùn olóore. bákan náà rí i pé àwọn olùmọ̀ wa wọ́n wà fún wa dáadáa wọ́n sì bá wa sọ̀rọ̀ olóye bíi náà ní tí ó a níjó la mọ̀tẹ́mi ó tó bọ́ lára wa àdépá àdàpamọ́ kọjá pé ọlọ́run ní kádàrá kẹ́mi ò tó àsìkò táwa yóò wúlò ló jẹ́ kéèyàn máa mójútó látìgbà tí bá ti ń gbọ́ kọ́ máa mú lò ká má jẹ́ ẹni tí ó ya elétí lápá ká má jẹ́ ẹni tí ó ya adọ́run mòótọ́ àwọn olùmọ̀ wa nígbà tí wọ́n sọ pé ó sú àwọn àwa tá à ń gbọ́ náà kò yẹ kó lè sú wa rárá kọ́nọ̀bá kí ó bá fún wọn ní okun àti agbára lórí dáadáa kí wọ́n lè bàjẹ́ ni tí yóò síwájú wa jìnnà kọ́nọ̀ wa ṣe wọ́n lẹ́nu tó yẹ pé ọlọ́run lò sábàbí dáadáa nílùú Ògbómọ̀ṣọ́ wa yìí tí ó jẹ́ kí ẹ̀sìn Islam kó gbalé kó gba oko àtẹ̀mí àtẹ̀yìn náà kọ́lọ́lọ́ àwọn náà sábàbí dáadáa lórí rẹ̀ àwa sọ gẹ́gẹ́ bá ṣe mẹ́nu bá nípa pẹ̀tò bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa pé à ń gbádùn bàbá à ń gbádùn bàbá à ń gbádùn bàbá à ń gbádùn bàbá nìkan kọ́lá mọ̀múdé lè ṣe rédíò ayé kò tọ̀ gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa ní ọjọ́ tó ti lọ sẹ́yìn àwọn ọ̀dọ́ àwọn ni wọ́n ṣe gbìyànjú sí ẹ̀sàgbàtẹ̀rù ètò eléyìí táwa sì ń bẹ́ lọ́nkọ́lọ́njú ó tẹ̀síwájú lẹ́yìn Ramadan ẹnu wá sí ìdúpẹ́ yìí náà mú wáyé pé tó ẹ̀ ń gbádùn bàbá ẹ̀ ń gbádùn bàbá ẹ mẹ́jẹ àjẹ ọmọ sórí pa ń gbádùn bàbá nìkan ẹ jẹ́ káwa náà sọ́pọ́ọ̀tì àwọn ọ̀dọ́ yìí ká sì kún lọ fún wọn látara tọ́lọ́ bàbá wa náà ẹnu kékeré táwọn òpa ní gangan nínú rẹ̀ náà ní káwa náà ti mú káfi ra ọ̀la àlìkíyàmọ̀ káfi dán sáré wálẹ̀ láti ilé ayé kó tó di pa Islam tiwa yìí tí ó kábàámọ̀ rẹ̀ sọ́nà aburú lọ́la àlìkíyàmọ̀ àbámọ̀ dáadáa ní òkú àbí ọlọ́run kí ọlọ́ba kí ó ṣe ẹnìkọ̀ọ̀kan alẹ́ tí ó lè máa ná sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́ọ̀ba àwọn olùmọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà láti máa bá wa sọ láti sin lọ kọlọ́ba kí ó ṣe rọrùn fún wọn àwọn olùmọ̀ tá à sọ àwọn náà ni àwọn dókítà wa dr sharafdin gbadebo rọjí tí a ti mọ̀ sí tá a mọ̀ sí sheikh hudan wa bushro látọjọ́ tó ti pẹ́ náà ni kọlọ́ba kí ó ṣe rọrùn fún wọn bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu lónìí a bára wa sọ̀rọ̀ nípa àkọsílẹ̀ kádàrà kò sí tàbí ṣùgbọ́n ìpè ọ̀ranyàn ló jẹ́ lórí wa ká ní ìgbàgbọ́ sí orígun yìí eléyìí tí í ṣe orígun kẹfà nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo ká ní ìgbàgbọ́ sí kádàrà ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun ló dá wa òun ló ní wa òun lọ́kàn tí ó ń ṣe wa òun ló sì mú kí n ti ń ṣe wọ́n máa ṣe wá òun ló mú wa ní ìta ní òun ni ò sì jẹ́ ká ní ìta ní eléyìí kádàrá yìí ká gbàgbọ́ ọ pàtàkì púpọ̀ nínú ìgbàwọ́ ọ̀rọ̀ eléyìí tí Umar ibn al-Khattab tó gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa nígbà tí malayika Jibril wá ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ ó ní akhbirni anil iman fún mi nírò nípa àgbàgbọ́ òdodo qal al-imanu an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa bil qadari khayrihi wa sharrihi wọ́lá nàbì sallallahu alayhi wa sallam ní ìgbàgbọ́ òdodo ni ká gbọ́ Ọlọ́run bá gbọ́ ká gba àwọn màláíkà rẹ̀ gbọ́ ká gba àwọn tírà rẹ̀ gbọ́ ká gba àwọn aránṣẹ́ rẹ̀ gbọ́ ká sì ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹyìn ká sì ní ìgbàgbọ́ sí àkọsílẹ̀ rere àti aburú rẹ̀ àkọsílẹ̀ yìí òun náà ní tá a fẹ́ mẹ́nubà lónìí yìí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan gbogbo nǹkan pátá ìní àwọn ọlọ́run ṣẹ̀dá rẹ̀ pẹ̀lú kádàrà tiẹ̀ kádàrà òun náà ní tọ́lọ́run bá ti kọ sílẹ̀ fún kálukú nípa ntí ó ṣe àti ntí ó ṣe ntí ó ní àti ntí ó ní ní bọ́rọ̀ rẹ̀ ó ti ṣe rí iṣẹ́ tí ó ṣe àti iye ọjọ́ tí ó lò láyé párẹ́sì kiri ó ti ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni kádàrà ẹ̀rí kádàrà àti gbàgbọ́ ń bùkátà ká gba nǹkan mẹ́rin gbọ́ ohun alákọ̀ọ́kọ́ òun náà ni al-imanu bi'ilmi Allahi ká ní ìgbàgbọ́ òdodo sí ìmọ̀ ọlọ́run ìmọ̀ tó ṣe wípé kò ní ìbẹ̀rẹ̀ á ń bọ̀sibọ̀si pé yóò lópin ìmọ̀ ọlọ́run ìmọ̀ aláíláí tó ṣe pé ọrọ̀ kiri gbogbo nǹkan ọba tó ṣe kó ti mà nípa gbogbo nǹkan síwájú kó tó dá gbogbo nǹkan ọba tó ṣe kó ti mà nípa gbogbo nǹkan ṣáájú kí sẹ́kàn tó wáyé ní ìgbàgbọ́ òdodo sí ìmọ̀ yìí báyìí bí ọlọ́run ọba wa ìmọ̀ rẹ̀ ọ kárí gbogbo nǹkan ó sì ti mọ gbogbo nǹkan síwájú kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó mọ gbogbo ṣẹ́ síwájú kí gbogbo ṣẹ́ tó ṣẹlẹ̀ ó mọ gbogbo ẹ̀dá síwájú kí gbogbo ẹ̀dá tó wáyé a gbọ́dọ̀ nímọ̀ nípa a gbọ́dọ̀ gba ilé ìgbọ́ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń sọ nínú suratul hajj aya àti àádọ́rin ó ní alam ta'lam anna Allaha ya'lamu ma fi as-sama'i wal-ard inna dhalika fi kitab inna alallahi yasir ṣé ìwà ọmọ yìí pé ọba wa ó ní ìmà nípa tí ń bẹ nínú àti ilẹ̀ níbí dájúdájú eléyìí ń bẹ nù tíra àti pé ìmà nípa gbogbo nǹkan àti kíkọ nínú tíra ohun tó rọrùn pátápátá ní fún ọba wa ohun tó rọrùn pátápátá ní fún wa ká ní ìgbàgbọ́ òdodo sípò lọ́wọ́ bá wa ó ti kọ gbogbo nǹkan ìgbà tó kó nímọ̀ nípa gbogbo nǹkan ó wá kọ gbogbo nǹkan sínú wà láti ń bẹ lábẹ́ ẹ̀sọ́ gbogbo nǹkan sínú ń bẹ lábẹ́ ẹ̀sọ́ eléyìí jẹ́ ẹ̀rí fún ẹ̀rí tá a wí ṣáájú jẹ́rìí fún alákòókò àtẹlẹ́kejì torí pé ńgbà tó bá ma gbogbo nǹkan ó tún kọ gbogbo nǹkan lẹ̀ torí pé ẹnìjọ́ bọ́rọ̀ ẹ̀dọ́

èròǹgbà rẹ̀ sì kárí gbogbo ẹ̀dá tó dá èròǹgbà tọlọ́run ọba yìí kárí gbogbo ẹ̀dá tó dá èròǹgbà rẹ̀ ló ṣẹ lórí wa la fi bẹ èròǹgbà rẹ̀ ló sì ṣẹ lórí wa la fi ríra wa bá a ṣe ríra wa èròǹgbà rẹ̀ ló ṣẹ lórí níní la ṣe ní èròǹgbà rẹ̀ ló sì ṣẹ lórí àìní la ṣe ní dáàní èròǹgbà tọlọ́run òun ló máa ń ṣẹ torí òfin ṣẹ̀ríà sọ pé mashi'atullahi hiya nafida èròǹgbà tọlọ́n ló máa ń ṣẹ yàtọ̀ sí èròǹgbà tèèyàn ẹ̀rí eléyìí ó ń bẹ nínú alukur'an níbi tọ́lọ́ wọn bá ti sọ yìí pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ohun tẹ́yìn ń fẹ́ kò lè jẹ́ mímúṣẹ àyàfi tọ́lọ́ wọn bá fẹ́ ọba gbogbo àgbáńlá yìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ń ṣe gbá ń ṣàwo kò pa dandan kí nǹkan yẹn kó ṣẹ àyàfi tó bá ṣe déédé pẹ̀lú èròǹgbà ọlọ ìdí ni tọ́lọ́ wọn bá fi ń kọ́ alẹ́ kọ́ pé wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in yasha Allah má ṣe jẹ́ni tí wọ́n máa sọ pé ń ṣe nǹkan lọ́la láì jẹ́ wípé o kún pé insha Allah tọ́lọ̀ ń bá fẹ́ tọ́lọ̀ ń bá fẹ́ torí fífẹ́ tiẹ̀ kọ́lọ́jà fífẹ́ tọ́lọ̀ wọn bá òní gbòógì òní nínú tó ní í ṣe pẹ̀lú ká nígbàgbọ́ sí kádàrà òun náà ni al-imanu bi ijadillahi li kulli al-makhluqat ká ní ìgbàgbọ́ òdodo sí pé ọlọ́run ló dá gbogbo ẹ̀dá ọlọ́run ló dá gbogbo ẹ̀dá àti pé òun nìkan la dé dá àti pé gbogbo nǹkan mìíràn tó bá yàtọ̀ sọ́lọ́run dídá la dá kò lè dá nǹkan kan so ẹ̀rí eléyìí ó ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tó ní Allahu khaliqu kulli shay' ọlọ́run lẹ́lẹ́dàá gbogbo nǹkan ó tún wá nínú àyà tó lọ ní wa huwal khallaqul alim òun lọ́ba adẹ́dà olùmọ̀ nípa gbogbo nǹkan tẹ́lẹ̀ bá wa yé wa ajẹ́ pé tèmi bá gba kádàrà gbọ́ mo gbọ́dọ̀ kọ́kọ́ nígbàgbọ́ sáwọn nǹkan mẹ́rin ìpè ọlọ́run bá nímọ̀ nípa gbogbo nǹkan ó sì ti kọ gbogbo nǹkan ọba eléròǹgbà ni àti pé ròǹgbà àti ẹnìkan ló máa ń ṣe ọba adẹ́dà ni òun náà lọ́ba tó da gbogbo nǹkan a jẹ́ pé ẹ̀dá tó dá ó nípa rẹ̀ ó sì ti kọ gbogbo nǹkan tí ó ṣe àti tó náà ṣe àti pé èròǹgbà ọlọ́run lórí ẹ̀dá yìí ní yi èròǹgbà tẹ̀dọ́ ò lè dáṣẹ eléyìí là ń pè ní ká ní ìgbàgbọ́ nípa kádàrà ǹjẹ́ ẹ mọ̀ pé kádàrà eléyìí tọ́lọ́wọ́n bá kọ láwọn ẹ̀dá lórí la sí nínú alákọ̀ọ́kọ́ òun náà ni kádàrá tá a kọ tó fẹ̀ tó gbòòrò tó kárí gbogbo ẹ̀dá lápapọ̀ ó kárí èèyàn ó kárí ẹranko ó kárí àwọn màláíkà ó kárí àwọn àlìjànú ó kárí gbogbo kòkòrò ó kárí gbogbo ewéko ó kárí gbogbo nǹkan pátá tọ́lọ́wọ́n bá dá ọlọ́wọ́n bá ti kọ àkọọ́lẹ̀ yìí ọkọ̀ ẹni tí ó ṣẹlẹ̀ látijọ́ tóun bá ti dálé ayé títí tí ó fi dijọ́ gbẹ̀ndà àlùkìyàmọ̀ ọlọ́run ti kọ sílẹ̀. ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ tí Abu Dawud tó gbé jáde nínú tírà rẹ̀ láti ọ̀dọ̀ Ubada ibn Samit radiyallahu anhu qaal sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul awwalu ma khalaqa Allahu al-qalam qaala lahu uktub قال وما أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة saa oni Ubadah ibn Samit ó ní mo gbọ́ tí anabi sallallahu alayhi wa sọ pé àkọ́kọ́ ntọ́lọ́wọ́n bá kọ́kọ́ dá òun náà ní gègé bá kọ àkọọ́lẹ̀ kọ àkọọ́lẹ̀ gègé wá sọ fún ọlọ́wọ́n bá pé kí ni kí n kọ kọ gbogbo nǹkan títí dijọ́ ẹnìkan gbọ́ àdìsí ọba ni ah ṣe ṣe pé gègé lọ sáàbò sísun báyìí torí àìní òun ó bu àyà gègé kọ̀kọ́ kúkọ́ fóònù rárá ìtọ́lọ̀ ní kí gègé ọkọ ni gègé kọ ìtọ́lọ̀ ní kí gègé ọkọ ń pa rẹ lọ́kọ gègé yìí sì lè gbójú kò lè gbá àyìnà ìtọ́lọ̀ kọ fún kálukú ti ni ọlọ́ọ̀mọ ni kì í máa ṣe èèyàn tí fáìlì máa dàrú lọ́wọ́ wa ni ọba tó mọ gbogbo nǹkan àkọọ́lẹ̀ yìí ti síwájú ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ yìí kárí gbogbo ẹ̀dá lápapọ̀ iná ló sì máa gbọ́ pé ewé kòkó ò ní jábọ́ àfikọ́jẹ́ pọ́lọ́ ọba ti mọ̀ bóyá ewé tútù ni àbí gbígbẹ àfikọ́jẹ́ pọ́lọ́ ọba ti mọ̀ oúnjẹ wóró kan ò ní jábọ́ kó kéré kó ju ọmọ náà gún lọ àfikọ́jẹ́ pọ́lọ́ ti mọ̀ ìgbà wo ni ó jábọ́ ibo ni ó jábọ́ sí ọlọ́run ọba ti mọ̀ gbogbo eléyìí ti wà lákọọ́lẹ̀ nu tìrọ̀ ọlọ́run tó àwọn kádàrá mi tó wá wà tó ṣe pé àwọn ń ṣe àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ fún kádàrá tọ́lọ́wọ́n bá ti kọ́ ló dìndìn àwọn kádàrá oríṣi kejì àwọn ń ṣe àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ fún èyí tọ́lọ́n ti kọ́ ló dìndìn kó tó di pọ́ dàn kankan àwọn kádàrá eléyìí àwọn tó oríṣi mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni kádàrá tó ní í ṣe pẹ̀lú ọjọ́ ayé èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan nínú wa ló tún ní kádàrá kan tó ní í ṣe pẹ̀lú iye ọjọ́ tí ó lò láyé gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu eléyìí tí imam muslim àtàwọn míì gbé jáde nípa pé ńgbà tí ọlọ́wọ́n bọ́ dẹ́dá wa a ti kọ́kọ́ fogójì ọjọ́ kan bẹ nínú àwọn ẹ̀yà wa lómi gbọ́lọ́gbọ́lọ́ lẹ́yìn ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ yìí a ẹ̀jẹ̀ dídì lógójì ọjọ́ kejì tó ogójì ọjọ́ kẹta làwọn àdìbà sí ara nígbà tá a pé oṣù mẹ́rin nínú ìyá wa yìí lọ́lọ́wọ́n bá wa rán màlẹ́kà sí wa màlẹ́kà wa fẹ̀mí sí wa lára gbàtọ́ fẹ̀mí sí wa lára àwọn náà rí i pé ńgbà tó lóyún ńgbà tó yún kóṣù mẹ́rin lóní yí nù rẹ ọmọ yí ọmọ yí ọkọ rẹ náà ọba yín bẹ́ẹ̀ bá ti àwọn sọ fún yín pé bẹ́ẹ̀ ni ọmọ bá ti kóṣù mẹ́rin torí islam wá fi hàn wápọ̀ lọ́n ti fẹ́mi sí lára tó ọmọ ọmọ yẹn wọ́n fẹ́mi sí lára ìgbà tí màlẹ́kà bá wá fẹ́mi sí lára wọ́n umaru bi arba'i kalimat ọlọ́wọ́n pa màlẹ́kà láṣẹ pẹ̀lú àwọn gbólómẹ́rin níjọ́ tó lọ fẹ́mi sí lára yẹn bí kátìbí rìsíkẹ̀ ọlọ́wọ́n nìkan kọ́ àrísìkì ọmọ yìí lẹ̀ àti láti inú ìyá wa wọ́n ti kọ́ àrísìkì wa ó ní báwo ló ní tó ibo ló ti ní ní gbogbo ẹ̀ wọ́n ti kọ́ lẹ́nu ìyá rẹ̀ wà wọ́n sì tún ti kọ nínú ìyá wa iye ọjọ tá a lò láyé ẹ̀mí rẹ̀ ogun ni kò ní í gùn yóò gùn pọ̀ ni kò ní í pọ̀ ẹlẹ́mìí kúkúrú ni ìyá yìí náà ni ó kù gbogbo ti wà tá a gbélé ayé sí sí ti tí òun náà níṣẹ́ kápẹ́ńtà kò sí tàbí ṣùgbọ́n bọ́ ọ bá rà bàrà bàrà rẹ lọ títí títí tọ́ pé gbogbo iṣẹ́ náà ló wù kó ṣe tán kápẹ́ńtà náà lọ padà fàbọ̀ sí torí pé náà lọ́lọ́run ti kọ́ kó ṣe ẹni tó lọ́wọ́ sì kọ́ mọ́ igbe iṣẹ́ tó ń ṣe òun náà níṣẹ́ medical doctor á rí i pé gbogbo ohun tó wù kọ́kọ́ láyé gbogbo bó ti lè wù kó ṣe tó láyé yọ padà sídìí iṣẹ́ náà ni torí pé àkọọ́lẹ̀ tọ́lọ́run bá kọ fún un ṣé wàá rí gbogbo ibi tó ń gbà lọ tó yàtọ̀ sí èyí tó lọ́n ti sọ pé wọ́n ṣeun àkọọ́lẹ̀ tún ti síwájú wípé bí ó tún ṣe ṣe ràdàràdà rábàràbà lọ títí nù kó tó wá di kó tún padà sídìí ètà àtìní náà ni ó sì kàn yìí ṣe pé bóyá nǹkan kan ló tún darí rẹ̀ sídìí omi tọ́lọ́wọ̀n máa ń pa rẹ̀ ọlọ́run tún ti kọ́ bákan náà wa shaqiyyun aw sa'id wọ́n ti kọ́lẹ̀ fún wa nínú ìyá wa sólórí ibú ni ọmọ yìí ni àbólóríire ah ọlọ́run kò sí wa lólóríire eléyìí wọ́n ti kọ lẹ́nu ìyá wa a jẹ́ pé àkọọ́lẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àkọọ́lẹ̀ eléyìí tó ṣe àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ nípa èyí tá a sọ ní sangiliti yẹn òun náà ni àkọọ́lẹ̀ tọ́lọ̀ máa ń kọ lọ́dọọdún ọdọọdún lọ́lọ́ máa ń kọ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ tọ́lọ́dọọdún yìí òun sì máa wáyé nílẹ̀ Laylatul Qadr ah àṣé òru ńlá ni Laylatul Qadr àkọọ́lẹ̀ ẹ̀tọ́ ǹjẹ́ ó ṣẹlẹ̀ sí kálukú lọ́dún yìí sọdún tí ń bọ̀ wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ ní Laylatul Qadr táwọn á ń sùn tó ẹ pé yìí náà ní sáà òru ńlá ni wọ́n wá ń sun oorun ńlá nú ẹ̀ ah ọlọ́mọdé aṣorí ibú ńlá àti wa. náà bí sallallahu a gbọ́dọ̀ súnú rẹ̀ man qama laylatal qadr imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tí ń bá ń dìde sílọ̀ tí ń ṣe sọ́láàt ní laylatul qadr nítorí pọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti nítorí pọ́dọ̀ ọlọ́run ní ti ń wẹ̀sán rẹ̀ ọlọ́run ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ ń gbọ́ yẹn o tẹ́ ìgbà ń ṣe laylatul qadr tẹ́ wàá kóra yín jọ wọ́n máa lùlù wọ́n máa jó ah! ọlọ́run sì wá láláì màkàn pa ẹ̀sìn wa wọ́n wá péjọ wọn làwọn ṣẹlẹ̀ látòlù kọ́dìrì wọ́n lè máa kọrin wọ́n máa dá wákà ṣé tí wọ́n ní ká ẹ máa ṣe ń lè látòlù kọ́dìrì nù ẹ wàá ba àsìkò olóore jẹ́ wọ́n wàá pòórá mọ́ yín lọ́wọ́ ẹ máa tanra yín jẹ èyí tẹ́ ẹ ṣe lẹ́sìn àṣedànù ni ṣẹ́túfẹ́ ṣe tọdún yìí náà láṣedànù ẹja bẹ̀rù ọlọ́run ọba wa kárántí pé gbogbo nǹkan táwa ń ṣe tí ó ti ṣe déédé pẹ̀lú tọlọ́n àṣedànù lásán ni o ní òru Lailatul Qadri yìí ni wọ́n máa ń kọ àkọọ́lẹ̀ tí ó látọdún yìí sọdún tí ń bọ̀ ọlọ́ni fiha yufraqu kullu amrin hakim ibẹ̀ láti ṣe òpin ya gbogbo ń dáa fẹ́ ṣe so níbi àkọọ́lẹ̀ ẹ̀tọ́ lọ́dọọdún yìí máa ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni at-taqdirul yawmi àkọọ́lẹ̀ olójoojúmọ́ òun náà ní sísẹlẹ̀ tí gbogbo nǹkan máa ṣẹlẹ̀ lójoojúmọ́ tọ́lọ́run sọ pé nǹkan yìí ní sele ṣẹlẹ̀ eléyìí ó lọla lọ́la èyí tó ń ṣẹlẹ̀ sí wa lónìí yìí báyìí àkọọ́lẹ̀ tó nínú èyí tí ó ṣẹlẹ̀ lọ́la lánàá torí ti kọ gbogbo ẹ̀ àwọn kan rí i pé ń ṣẹlẹ̀ ni pé ah àṣegbà kọ pé bàbá yìí ó kú ni àṣegbà tọ́lọ́run sọ pé ẹyin ntọ́mọ yìí ìdánwò tó ṣe ìgbà tí ó bọ́ sí ni àṣegbà kọ kó ní ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀ eléyìí wa wá lódindi tọ́lọ̀ ti kọ sáájú kó tó dá gbogbo ẹ̀dá kó sì tún ní ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀ eléyìí ń wáyé a gbọ́dọ̀ takò àkọọ́lẹ̀ tọlọ́dọọdún ni àbí ti kọ nínú ìyá wa àbí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ a gbọ́dọ̀ nígbàgbọ́ sí a gbọ́dọ̀ takò nínú o torí gbogbo ẹni ti takò nínú kádàrà kò lè jẹ́ ni o ẹni tó bá sì ti gba kádàrà gbọ́ ó dájú pé onítìyìn ti takò ọ̀kan nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo ó ti takò ọ̀kan nínú orígun ìgbàgbọ́ òdodo èèyàn ò sì lè jẹ́ mùsùlùmí ọlọ́run ọba dákun ṣàánú wa wáyé o jàmá a rí i pé nínú ìgbésí ayé wa à ń bùkátà láti gba kádàrá gbọ́ nítorí pé kádàrá yìí ó ní í ṣe pẹ̀lú ntọ́lọ́wọ́n bá ti kọ ntọ́lọ́wọ́n bá kọ pé yóò ṣẹlẹ̀ òun náà ni ó máa ṣẹlẹ̀ nǹkan kan tó yàtọ̀ sí ntọ́lọ́wọ́n kọ kò lè ṣẹlẹ̀ sọlọ ńlá àmọ́ wa bá bínú àbọ̀lọ̀ ńlá pè níjà torí pé ntọ́ ṣẹlẹ̀ sí ọ ọlọ́run ló pé yọ èyí tí ó sì ṣẹlẹ̀ sí ọ ọlọ́run ló pé kò ní ṣẹlẹ̀ sọ́wọ́ ayé ká máa bọ́lọ̀ ń bínú lórí kádàrá bí a sì mọ̀ pé ọmọ Yorùbá pàápàá jùlọ ó ní pé wọn ò gba kádàrà gbọ́ Yorùbá ò gba kádàrà gbọ́ ìdí nì tó fi jẹ́ pé wàhálà máa ń ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ Yorùbá tí dáadáa bá ṣe wọ́n wọ́n lè máa wò ó pé oògùn táwọn ń ṣe ló mú dáadáa wá táì dáa bá sì ṣe wọ́n wọ́n máa wò pé ẹnìkan lọ náwó àìdáǹsá wọn àwọn ọ̀gbà pọ́lọ̀ wọn ba ló máa ń ṣe gbogbo nǹkan ó ń bẹ nínú wọn ẹni tó ṣe pé tí dáadáa bá ṣe yóò ròóró ọlọ́run pọ́lọ̀ ló mú wa ọlọ́run ló ṣèyí ẹ ti ẹ̀rí tẹ́lómi ń kọ́ síbi iṣẹ́ rẹ̀ ọlọ́run ló ṣèyí ẹlòmí ọkọ̀ síbi iṣẹ́ rẹ̀ pọ́lọ́run ló wù nítorí pé ń wò pé ọlọ́run ló ṣe dáadáa yìí tá ìdá bá wá sí yọ ọmọ wa tìran rẹ̀ mọ́yàn yọ ọmọ tìran rẹ̀ míyàn ẹgbẹ́ rẹ̀ yóò ti gbàgbé pé kádàrá ti síwájú àti pé kádàrá aburú kì í tún ṣàdédé ṣẹlẹ̀ àyàfi látàrí àfọwọ́fà wa látàrí àfọwọ́fà wa iná ní kádàrá burú tí ń ṣe máa ṣẹlẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé nínú ìgbésí ayé Yorùbá á rí i pé ìdààmú pọ̀ ń bẹ gan torí pé wọn ò gba kádàrá gbọ́ gbogbo ń tó bá ṣe wọn wọn kì í fi mọ Ọlọ́run pàápàá jùlọ ń tó bá ti ṣe wọn láì dá wọn mọ Ọlọ́run ìdí nìyí tó fi jẹ́ pé àwọn babaláwo àwọn olóògùn wọ́n ń tà jọjọ láwùjọ Yorùbá wọ́n ń tà púpọ̀ láwùjọ Yorùbá nítorí pé àwọn kì í fọ̀rọ̀ wọn wọn kì í fi mọ Ọlọ́run alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba a rí wọn ti ń wa sọ̀rọ̀ bọ̀ ní àtàárọ̀ nípa alikọ́dàr èyí tí ń jẹ́ ti kádàrá wọ́n sì bá wa mẹ́nubà nípa wípé wọ́n mẹ́nubà fún wa nípa wípé kádàrá olójoojúmọ́ ń bẹ tí ẹ máa yí padà bákan náà ọlọ́dọọdún ń bẹ a rí i pé. kì í ṣe pé máa ń yí padà tó máa ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tó máa wá fẹ́ bẹ̀rẹ̀ ìpètò ṣé kádàrá olójoojúmọ́ túmọ̀ sí pètò ní tí ó ṣẹlẹ̀ lónìí téèyàn bá bẹ lọ́hùn kádàrá yẹn ó lè yí padà tí. ẹ à ń bọ̀ wọ́ọ̀rì eléyìn à ń bọ̀ wọ́ọ̀rì eléyìn pé sí nǹkan kan wà tó lè yí kádàrá padà bí ó sì. alhamdulilah a rí i pé ọ̀rọ̀ náà wọ́n ti bá wa sọ nípa kádàrá a sì rí i pé tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n mẹ́nuba wọ́n ní pé àwa Yorùbá kádàrá gbígbàgbọ́ ó mẹ́hẹ̀ díẹ̀ láyé ọ̀dọ̀ wa bọ̀ ṣéèkì tí mo ṣẹlẹ̀ ni pé ọmọ Yorùbá náà máa ń janu ẹnìkan lè sọ pé tó màá fọ́ ọ lójú bí àpèjúwe inú kádàrá bú tí sábà máa ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn wípé màá fọ́ ọ lójú kó sì lè má ní kankan ṣùgbọ́n ẹnu lọ́jà àbíkọ́ jẹ́ kó ní àwọn dán bú náà lọ́wọ́ ṣùgbọ́n inú kádàrá ọlọ́ngbà tí ilé ọbẹ̀ mọ́ lóòótọ́ nígbà ẹ̀kọ́ àmọ̀lẹ́kà náà rìn tẹ́yẹ̀ bá ti ń sọ ńgbà mí wọ́n kọ́ lẹ̀ tí ó ṣe déédéé irú ọlọ́run bá ti kọ́ wípé lágbájá yóò fọ́ lójú ṣùgbọ́n pẹ̀lú sábà bí wípé òun àtẹnìkan jà torí ẹ ẹni tó lérí sí pé òun fọ́ lójú yìí lábẹ́ òfin Ọlọ́run kò ní lọ lálàáfíà á lọ mú un á mú pé òun lọ fọ́ lójú ṣùgbọ́n á gbà pé kádàrá ti síwájú kójú rẹ̀ ọ̀fọ̀ ọ bá yẹn jà kọ bá yẹn jà ojú ọ̀fọ̀ ṣùgbọ́n kádàrá ti síwájú kójú ọ̀fọ̀ gbọ́nà pé òun àtẹnìkan jà yóò sì lérí sí Islam ọkọ wa ká sẹ́ńgbà tí wọ́n bá sọ pé wọ́n fọ́ lójú ojú náà sì fọ́ lábàá filẹ̀ àìpé kádàrá ni ẹ̀fọ́ ní tìǹlẹ̀ kádàrá kádàrá báwo kádàrá ti síwájú pójú rẹ̀ ọ̀fọ̀ ṣùgbọ́n kádàrá náà síwájú pé lágbájá ni ọ̀fọ̀ lójú toró ń lọ sọ pé wọ́n fọ́ lójú ojú sì fọ́ ẹ̀yìn sẹ́yìn kankan sí ìwà láìkọ̀ràn àfikún fojú tiẹ̀ náà lábẹ́ òfin ọlọ́run bá wa àti pé kádàrá ti síwájú pé ẹni tó lò wọ́n fọ́ yàn lójú wọ́n fọ́ náà lójú tó alihamudulilayi rọ̀bì lálẹ́mí síwájú ká tó tún máa tẹ̀síwájú níbi ìbéèrè wa nọ́mbà àwọn ṣéèkì ní kábíyànjú ká kọ́lẹ̀ àtọ̀sọ́ ní ìparí ètò yìí kí a lè bá a rí dìmú nọ́mbà àwọn náà lọ́lọ́ báyìí pé zero eight zero three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six àtún mẹ́nubà nígbà tí a bá parí kaliba rídìmú nọ́mbà àwọn ṣèkínú a lè fẹ́ béèrè ọ̀kan ọ̀jọ̀kan nípa àlámọ̀rí nípa ẹ̀sìn nípa àlàyé nípa ẹ̀sìn ká béèrè lọ́wọ́ wọn ṣàlàyé fún wa gbogbo àtàbá béèrè ìbéèrè tọ́wọ́ àbí tí ó parí béèrè wọ́n sọ wípé gẹ́gẹ́ bí ṣe mẹ́nubà fún agbẹ́tò kádàrá ti gbẹ èèyàn lówó ni èèyàn ní lówó ni èèyàn jẹ́ ni gíga ni èèyàn ní jẹ́ ni gbogbo tẹ́yọ̀ jẹ́ láyé kádàrá ti gbẹ àkọọ́lẹ̀ rẹ̀ ti gbẹ wọ́n wá béèrè pé àwọn láwọn aṣíwájú kan fa páwọn láṣíwájú kan eléyìí tó jẹ́ pé tó kọ́mọ́tì gbé ọwọ́ lé àwọn kọ́mọ́tì gbé ọpẹsẹrẹ lé àwọn ní àtàdí ni gbogbo bùkátà táwọn bá gbé dọ́dọ̀ rẹ̀ ìní yóò bí yá àbí kọ́mọ́tì ẹ̀ tí ì wọ yàrá kan ni nínú àwọn yàrá tó wà nulẹ̀ rẹ̀ yóò gbé gbájáde tó jẹ́ pé yóò gbé owó léèyàn lọ́wọ́ tó jẹ́ pé ó sì tún máa ń jábà sọ fáwọn wípé tó bọ́lọ̀ ọ̀fẹ́ sọ̀yàn gan òun lè ti karo òun sọ̀yàn tó bọ́ wọn ní báwo wáyé lẹ́yìn gbẹ́ni kádàrá ń bẹ ajẹ́ pé lẹ́yìn náà kádàrá kan náà òun náà máa ń yí padà látọwọ́ rẹ̀ sọ́mi yẹn náà lè yí padà. kadara ti síwájú kadara sì ti gbẹ ntọ́lọ́n bá sọ pé àjẹ ntọ́lọ́n sọ pé àdà náà làádà ntọ́lọ́n sọ pé àjẹ ẹnìkan tó lè di ntọ́lọ́n sọ pé èèyàn ò ní jẹ́ ó sì ẹni tó sì lè mú yàn má jẹ́ ntọ́lọ́n sọ pé èèyàn jẹ́ kò sí. alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn wọn tàn wá jẹ ti wa lórí gbogbo ìwà ara rẹ ṣe nígbà wọn sọ pé àǹfààní bẹ fún yẹn tí wọn bá bẹ̀rẹ̀ lójúmọ́ ọlọ́run lè báyìí kádàrà ojoojúmọ́ padà ìyàjẹni tí ó gbìyànjú kó lọ wọ ara rẹ láti fi ṣe àtúnṣe ara rẹ torí yorùbá náà lẹ́nu ara ẹni làá fi kọ́ méje bákan náà a sì rí pé ní oṣù abiyì la wà yìí bákan náà òru abiyì tí a sọ pé òní jẹ́ ọjọ́ kẹtàdínní ọgbọ̀n Oru lailatul qadri má jẹ́ ẹni tí ó fi ráre àkóso ẹ̀ ti fèé tó ti lọ sẹ́yìn ráre gbìyànjú ọlọ́ọ̀ni kádà pé àti rí lailatul qadri nínú àwọn òru tó ti kọjá bọ́ yóò ní ni ọlọ́ọ̀fẹ́ ọ̀sẹ̀ kò ń gẹ́ yá gbìyànjú má jáde lọ síbi kankan ipò ń lọ bá àwọn kan máa jó máa dáwó kan bẹ́ẹ̀ jó dúró nu ilé rẹ bẹ́ẹ̀ lọ fún ara rẹ kọ́ lọ bọ̀ yíkádà rẹ padà sí dáadáa kọ́ lọ jíkádà rẹ gbogbo wa kó yí padà sí dáadáa kó jẹ́ kí a pàdé ní ọ̀la àlìkíyàmọ̀ nọ́mbà àwọn olùmọ̀ wa tá a ń pè ní ẹ̀kan sí gẹ́bí adé òun náà níbẹ̀ tí àwọn àdìsá aláwọ̀ kọ́kọ́ mú tẹ́lẹ̀ kejì o zero eight zero three five àbí three two sorry three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six ẹ já pàdé àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí ní ọ̀la kí ọlọ́ba ṣe rí ìrọ̀rùn fún wa kí ó jẹ́ kí a rí wọn pẹ́ ní orí dáadáa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.